والصلاة والسلام على النبي المصطفى وآله وصحبه ومن سار على نهجه واكتفى هذا قسم الله وبطل عليك وبطل سيوتي بالدور بعد أتيب الله سيكون معلوم بالمولد àwa tá à ń gbé ló ń dà tá à ń gbé náà àsìkò kò náà ló mú wa ara tó bá wù ló fi àwọn àsìkò àtàwọn ìgbà dá àwa tá à ń gbé ló rẹ ara tó bá wù ló fi wá dá ara ilé tí ọjà tí ò ní tẹ wá lọ́nà ọlọ́mọfẹ́ ìjàpá náà wà láàyè àsìkò ayọ̀ àsìkò dùnú ní ní kọ́mọ bẹ́ẹ̀ nínú àwọn àtọ́lọ́wọ́ ajá. wọ́n ní wípé ó ṣe àwọn àsìkò kan ní àsìkò ẹ̀ṣà ẹ̀ṣà ni wọ́n nínú ara tó fi wá ṣe wọ́n ní ẹ̀ṣà ni wípé ó ṣe wọ́n ní àwọn àsìkò gẹ́gẹ́ bí èèyàn bá bẹ̀ ní téèyàn ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ yóò fọ́n mi. ni àwòkọ́ tó lè já àwọn ọlọ́run kò fi wá ṣe kò ń gé àwọn àsìkò yìí ó sì gbàdúrà wa. ibi tí afáwa adé lónìí ni wà índà sọ̀rọ̀ di ìmáàmì ìyá ọmọ ìjọba àti ara ìmìbárì ṣáàtà tó kọ̀dọ̀ sọ̀rọ̀ àti wà á fèrò sáà tó ń bá dẹ̀ láásìrì mìíràn kàlíyàwó. sẹ́rí tí wọ́n sọ ń bì àsìkò méjì. àsìkò méjèèjì lórí ìkẹyọ ọ̀kan ni wọ́n ti sọ kí ni torí ìkẹyọ ọ̀kan òun ni ọ̀rọ̀ kan tí sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam hadith rẹ̀ tó lálàáfíà tó wà lọ́dọ̀ Abu Dawud ó ní yawm al-jum'ah alayhi ó ní gbogbo ọjọ́ ayé tó òun máa yọ ọjọ́ tí òun yọ nínú rẹ̀ ló sì lọ láti lọ́dọ̀ ọlọ́run ọjọ́ jimá gbàgbọ́ sọlẹ̀ ìtàn àsìkò kan bẹ lọ́jọ́ yẹn o láàyè sọ dípò àábùdù mùsùlùmí ẹnìkan tó jẹ́ mùsùlùmí ọlọ́run wàhùwà ìsọ́lì yẹ́dì ọ̀lọ́ tó wá ṣe pé ìyẹn náà fi láì kírun kọ́lọ̀ ń sì ń bẹ ọlọ́run ọba mímọ́ ọba tó láàrẹ ga ilá ọrùn àjàdà àyàfi tó ṣe pé ń tó lòun fẹ́ ọlọ́run fún bá a nàbì sọ̀rọ̀ sọ̀rọ̀ láàrẹ ẹ̀rì pé ń tọ́sọ ni pé lọ́jọ́ jímọ̀ àsìkò wà mẹ́ ìyẹn wá jẹ́ káwọn afọ́mọ̀ òwe pé àsìkò wá lásìkò yẹn ọ̀rọ̀ wa pọ̀ lórí pé àsìkò báyìí àsìkò báyìí àsìkò báyìí torí pípọ̀ ọ̀rọ̀ lórí àsìkò yìí ni àsìkò yìí kọ́ torí pé ànábì náà kò kú sọ pé àsìkò báyìí pàtó rẹ̀ tẹ́nu àwọn àfa òsìkò lórí rẹ̀ onígbọ̀n kọ́ yóò fi àsìkò méjì fọjọ́ jímọ̀ yẹn wọ́n àsìkò méjì nítorí pé àwọn kan sọ báyìí àwọn kan náà sọ báyìí. tó túmọ̀ sí pé bí ọba jẹ́ yìí yóò sì jẹ́ èkejì torí méjèèjì yẹn lọ́rọ́ pọ̀ lé lórí jù kí lásìkò àkọ́kọ́ lásìkò àkọ́kọ́ ni wàhíńdà sọ̀rọ̀ òde ìmáàmì ìyá ọmọ ìjọba àti alẹ́ mímbà ìgbà tí wọn bá gorí mímbà yìí ní ọjọ́ jimá hátà tó kọ́dọ̀ títí tá a lè kí wọn pa ìdúdú àsìkò yẹn àsìkò gbígbà àdúrà ẹ rí i pé níjọ́hun tí ò tí ì pẹ́ onírúurú ò lè sọ̀rọ̀ jọ̀hún ni o ìjọ mọ̀dá yẹn tí mo sọ̀rọ̀ jọ̀hún ìjọ́jọ́ eléyìí tí ò tí ì pẹ́ lórí pé àwọn náà sọ́jà yìí sọ́jà àwọn ọmọ tá a bí àgbà jẹ ìjà yìí sọ́jà ẹlòmíì tó ìyá lè ti sọ̀rọ̀ jọ̀hún bí kékeré bá ẹ rí i pé tí a bá fẹ́ tí ìmọ̀ bá ń ṣe fútúwà lọ tó bá dákẹ́ tó ń dòkò láàrin méjèèjì ẹ̀rí kí bàbá wọn sáré jẹ́ wọn màkàdúrà àwọn tàbá máa ṣàkíyèsí gbà náà ìsìn ni ò tó fi bẹ́ẹ̀ sí mọ́ tí wọ́n bá ti jòkó ayé ìdìbò wọn lọ lókè wọn àwọn yẹn a sọ wípé àdúrà máa ń gbà lásìkò yẹn sáwọn afáà kan mú àsìkò yẹn fún gbígbà àdúrà mo rò pé nǹkan àlàyé tó ṣe yẹ ẹlẹ́ẹ̀kejì òun wá ní wà á kúrò sáàtì báyìí làásì mìíràn kàlíyàwó ara déédéé táwọn àfẹ́sì tí wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yanjú tí wọ́n máa ń ṣe nìyẹn ẹjẹ́ sọ ẹni jọ́ mi bẹ́ẹ̀ ni àsìkò tó gbẹ̀yìn lẹ́yìn ìrún làásàrè ẹ̀mí nígbà tí àsàrè àyẹ̀wò làásàrè bá ń lọ lọ́ta àkìtà ìgbà yẹn ni wíwọ̀ òun lọ́mọ̀ bọ̀ tí òòrùn bá ti wọ̀ ọjọ́ jùmọ̀ ti lọ ẹ̀sìn wọn pé alẹ́ rẹ̀ ti wá ṣáájú rẹ̀ kò sí fi ń jẹ́ jùmọ̀ wọn bá wọn. sòkòtò ni pé òòrùn wọn wọ̀ nígbà tó bá di pé afẹ́ ka ọjọ́ jùmọ̀ pé òun làsìkò kejì láwọn àpàṣọ. jùmọ̀ ọlọ́run bá gbé ọlá fún púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rí láyé ìsìnkọ́ lọ́nkà ṣàánú àbí gbọ̀ngàn ló ti di ojú kejì. ọjọ́ jimá máa ń já yàtọ̀ jẹ́wọ̀n kí àkọlé jimá ẹ̀ ti táwọn yóò ti wọ aṣọ yàtọ̀ ẹ̀ táwọn yóò ti múra mo tó kọ́ ọmọ lẹ́yìn ṣùgbọ́n ní ìsìn ọba ti bá kálukú náà bó bá ní sọmọdọ̀bọ lọ́ba lára ẹlòmíì nígbà tó báwọn yẹn bá lọ ibi iṣẹ́ lọ́jọ́jú wọ́n kó aṣọ táwọn lọ́júmọ̀ lọ́wọ́ wọ́n fi sínú láìlọ́nù àbí sínú báàgì tí wọ́n bá fi débi iṣẹ́ ẹ̀ fi ọmọ tẹ́yìn. tí wọ́n bá jẹ́ owó bọ̀lẹ̀ wọ́n ní ìsìn ẹlẹ́mìí kan sọ àwọn aláàbà akọ́dà àti ìrìnkà tó yẹ kí ní káàbù báyìí ló dé òun ní oṣù kejì màmá wò ó ẹni bí ẹni islam náà ṣe kí ọwọ́ kí ni bí àwọn kọ̀ǹdọ́tọ̀ ẹlọ́wọ̀n bó sàánù wa ṣùgbọ́n bí táà ń lọ gẹ́gẹ́ ni wípé ṣé ẹni gbogbo nǹkan tí èèyàn máa ń ṣe láyé téèyàn bá mọ ẹ̀bùrú rẹ̀ àmọ́ jẹ́yìn àjòyàn ó yá. ṣùgbọ́n tí ìyàwó afẹ́ wọlé kí ń lọ ń bẹ̀rẹ̀ tòlé kò ní mọ ibi tó yà sí gbogbo nǹkan tá a máa ń ṣe ń rí ayé tó ní í ṣe pẹ̀lú ayé lọ́lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tá a máa ń ṣe ń rí ayé tó wá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ebi wọn yẹn kí ni ká báyìí kọ̀ọ̀kan kí sì gbà tó yẹ kó ṣe ló ṣe kì í ṣe irú àdúrà tó yẹ kó ṣe ló ṣe ẹni tó bá fẹ́ kí àdúrà wọn gbà ọlọ́wọ́n gbàdúrà kálukú wa ọlọ́wọ́n gbàdúrà kálukú wa ọlọ́wọ́n gbàdúrà kálukú wa ẹni tó rò pé tòun ti gbà bí ọ gbà ọlọ́wọ́n níjọ́ takò sí rẹ̀ ọlọ́wọ́n níjọ́ takò ṣùgbọ́n mo mọ̀ kẹ́nìkan ní wà láyé kó má ní ti ń fẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ lópin ìgbà tí ẹ̀mí ti ń bẹ lọ́rùn èèyàn tí yóò ti jáde kúrò láyé yóò máa ní tí ó títí tí èèwọ̀ sáré gbogbo ń tà ń fẹ́ ní dáadáa ọlọ́run kò ṣe fún wa àbúrò tá a fẹ́ kọjá wa yà ní ọjọ́ jimá ẹni tó bá fẹ́ lu ọlá jimá láti fi bẹ ọlọ́run kọ́lọ́run gbàdúrà rẹ̀ kó mójútó ó kù kẹ́ẹ́rẹ́ tó ràn ọwọ́ ìgbà yẹn ẹ̀yin mú làásàrè lásìkò yẹn wà wá àsìkò yẹn náà àlè sọ pé ìgbà báyìí Ah, ẹ̀yìn ló gbé nǹkan tí mo ń sọ yẹn yé wa fún yà ló ń sọ lọ́la àlẹ́ ọ̀sọ́lá yẹn wa torí pé àwọn tó àmì láyé alẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ ọlọ́run Muhammad ká rẹ̀ ńlẹ̀ torí pé ọmọdé ní àṣẹ kankan ti bì bàbá báyìí òun ní ìlọ́mọ ẹ̀ṣẹ̀ nǹkan báyìí tẹ́yà bá máa àsìkò yẹn gbogbo ìbáàdà tó yà á mójútó lọ́jọ́ tí màá káka sọ́ọ̀tù káàfì mi ká tètè lọ mọ́ṣáláṣí mi káyẹn náà fìlà kọ́ pọ̀ ni káṣà sọ̀rọ̀ àtúntò pọ̀ ni ara kan ká mójútó lọ́jọ́ tí ẹlòmíì àjẹ kankan yóò ní mọ́ rẹ̀ jíjírí dàtí láti ní jíjírí dàtí àjọ àwọn ìgbà gbọ́dọ̀ ẹlòmíì lè jíjí wọn. ìdí ẹ̀sìn náà wá ní wàá ṣe ìbùhá torí ká lè gbìyànjú níbi tí èèyàn bá ti wá ń gbìyànjú lọ ti fèntì ń lọ́wọ́ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا ọlọ́run ní àwọn tí wọ́n bá ti gbìyànjú wọ́n bá ti gbìyànjú ọ̀nà wa fi mọ̀ wọn ọlọ́run fọ̀nà mọ́ kálukú wa wọn. tó láti ẹ̀yìn ìran asùn lọ tí òòrùn ó fi wọ̀ àárín ìgbà yẹn lásìkò yẹn wà kìí sì gbà tí wọ́n bá jẹ́ kó sọ̀rọ̀ mẹ́mbà rẹ̀ kìí sì gbà àwọn afọ títí tó ń bẹ lọ́wọ́ irú nǹkan tó yẹ kó bí ọlọ́run lé lórí tó yẹ kó irú nǹkan tó yẹ kó fi bí ọlọ́run náà ní tó fi ń bẹ̀ ẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run bọ́ gbàdúrà rẹ̀ ọlọ́run àdúrà nínú àná rẹ̀ gbàdúrà wa o tí wàá ṣùkò ń dáadáa ọlọ́run sáà lọ́ọ́ nífẹ̀ẹ́ ṣùkò ń gẹ́ dáadáa wa sallallahu ala 好的老师我给